بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد ومن الناس من يجادل في الله بغير علم ويتبع كل شيطان مريد كتب عليه أنه من تولاه فأنه يضله ويهديه إلى عذاب السعير يا أيها الناس إن كنتم في ريب من البعث فإنا فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة ثم من مرغة مخلقة وغير مخلقة لنبين لكم ۖ ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى ثم نخرجكم طفلا ثم نخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ومنكم من يتوفى ومنكم من يرد إلى أرذل العمر لكي لا يعلم لكي لا يعلم من بعد علم شيئا وترى الأرض هامدة فإذا أنزلنا عليها الماء اهتزت وربت وأنبتت من كل زوج بهيج ذلك بأن الله هو الحق وأنه يحيي الموتى وأنه على كل شيء قدير بارك الله فيك أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من تنزيل ونفسه بسم الله الرحمن الرحيم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 أما بعد فأصدق الحديث كتاب الله تعالى وخير العدل هدى النبي صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وصاحبها في النار أعاذنا الله وأجرنا من النار أما بعد إخوان المسلمون أحييكم بتحية الإسلام تحية من عند الله مباركة طيبة والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته من إسلام كالندا رمضان إنه يوم أسفع ìyẹn ọ̀dọ́ fourteen hundred and thirty five ìyàtí déédéé five gregorian calendar èyí ni twenty three kó july two thousand fourteen kàwdàbà wíwí sóra títọ́ òjì sóra tó hajj sóra èkì akọ́lá hajj sóra déédéé ó yí làmáyà fi yé òun pa makiya ọlọ́run maki tí dí a máa yàgbó ẹgbẹ̀gbẹ̀ ohun dábẹ̀ta bẹ̀kẹ́ ló kìsáyà medina sóra kìdẹ́ ohun pété ti sóra kìnnàmínẹ́ṣọ̀ ọ̀fíṣọ̀ ọ̀làmẹ́wàá ẹ̀wọ̀n mẹ́wàá kò ń kéte náà láìsí gbèsè ní sóra tó kà mọ́ lẹ́rọ yíyún e kurani jide suri gide kiti e sura gide suratul hajji inni nasihu inni mansuhu unudamo inni muhkamu inni mutashabih unudamo oto inni amaya yake arrobuwa ne fil asfar eh, wa fil hadar unudamo ẹ̀fà àmì àyàtì nùzúlù fìlẹ́ìlì nùzúlù àyàtì fìlẹ́ìlì wọ̀n nàárì onúrẹ̀mọ̀ àmẹ́jọ́dọ́mọ̀ àmẹ́jọ́dọ́mọ̀ tó yíkì bọ̀bọ̀ mẹ́mẹ́lẹ̀ tó bára mi orí àná àdàbì tó lè wà tó magánìkó tọ́ sura kidai ushame ude bismillahir rahman ya kidai kwa kuchaka du chaya ukimeji siku ya bomele siku ya bomele thamani wa thamanini sura mekia zeuka mekia madania mekia ah sura mekia madania wala uishi sura hii medina wala uishi aha ama meji kukunywa sura ke akọlọ wu eya ni ke sura ke àwọn kọlẹ bọ àmà ŋọ dẹ bọ àwọn ti kẹ ẹlẹ bọ àmà alẹ mẹ wọ akọ nkete nà yẹrẹ ìṣe gbìtì kí ni sura dúkì ni ke kàmà mẹ yọ kí dẹ yọrọ yíyí o. tọ bisimilahi rahman rahim ya ayyuhan nasu taqu rabbakum. إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة أما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد to o ole ya ayyuhan ami ya ayyuhan kide igbe jiwe ni ya ayyuhan na amanu wewe tuli amma le ne bo maka ya ayyuhan kide qur'an ita eh ni ngala adodo yani ittaqu rabbakum masuko jome ame amone

captain gidaga dọ́dà mẹ́pẹ́júrọ́ la méjì jọ gẹ́nẹ́ ní kìí mọ́dà dọ́dà ní kí àkúgbà ní bọ̀tí ní àti spíkà iná kọlà kì ní máìkì ọwọ́ konúgbò spíkà wọ́ ọgbẹ́ mẹ́ konúgbò ó ṣe yí òwú ìdẹ́wọ̀n àti yí gbó kàtàkọ̀ má kọ̀ wá ní ẹni gẹ́dàgẹ̀ mi kẹun dún kẹ̀kẹ́ ń gbà agbèrè agbèrè eh, gbókọ̀lẹ̀ ọkọ̀lẹ̀ yíyan náà ẹni kí gbọ́ kẹbí sí kẹ́ kí gbọ́ gbẹ́ ẹ̀yìn náà àbẹ̀kí ló yí rédíò rẹ̀ gbọ́ eyú ń dàjẹ̀ wẹ́gẹ́jọ́ à tó ṣe ń kọjú ayá dọ̀dà tẹ́ abọ́jọ́ má tọ̀ dọ̀dà ní ìmàkíkà mọ̀nẹ̀ támọ̀nẹ̀ bí wá gbà ní yí ayá náà mọ̀nẹ̀ yìí bìbẹ̀ ọdún tẹ́ ìmàkíkà mọ̀nẹ̀ támọ̀nẹ̀ bí torí gbogbo èkìjà máa lè dínà ámẹ̀nú lẹ́ àmà ápùlà kọ́ ọ́dà yọ ọjọ́ lẹ́ mà yẹ́rì kọ́ ọwọ́ nkọjọ́ nù ní ìbìbọ́ tẹ́ ìbìbà mẹ́rin àmà ọ̀dọ́ yá yóò náà tù ẹgbẹ́ kọjọ́ ayá kọ̀ ló yíwù yí bá ẹgbẹ́ ìṣẹ̀gbẹ́ kọ́nẹ̀ tó àjíkáwá ìjò yíwù ní ọ̀pọ̀bọ̀ náà kọ̀rọ̀ náà lérí ọjọ́ kù yíyú ní nnàmọ́dún náà tọ́ ẹ̀ ní ọjọ́ àti ìzìnáyàn náà ẹnìkẹ́ fún mọ́jẹ̀kẹ́ tọ́tẹ̀ yá ẹ̀gbà náà tó kà mẹ́wàá ìyẹ̀rẹ́ dídí ní ó yé lẹ́wọ̀n wá lé lọ náà ìta tó dẹ̀ àkàyàn ti dúkì ìzìná báwọn ọjọ́ ọjọ́ tó tẹ́jú gidi kàtẹ́ náà ti ẹlẹ́ rẹ̀ ọmọ láti ti kírísítẹ̀n tàbàkù ìgbògbòrò tèébì lábẹ̀lá tàbàkù yóò yálé tẹ́lẹ̀ dúdé mọ̀jọ́dọ̀ ọ̀dọ́ ni ìtàkọ̀rọ̀ bọ́kọ̀ mẹ́rà ìlọ́jọ́ mẹ́ ẹgbẹ̀jọ́ mẹ́rà ìlọ́jọ́ mẹ́ kò rẹ̀ ìnẹ̀ zẹ́lẹ̀zẹ̀lẹ̀ tàṣà àti jẹ̀kẹ̀ àbá ọyọ́ ẹgbà ìmìjò ẹgbà ìmìjò ẹgbẹ̀jọ́ ìmìjò ọjọ́ kọjá yá mìíràn ọyẹ́rẹ̀ ẹ̀dẹ́ ti táwọn ayẹ̀gẹ̀ àmì àmì èyò ọyẹ́ ọ̀mí kọ́ọ̀nà wọ́fẹ́dàkó wọ́fẹ́lẹ̀ èyò náà nìkẹ́ kọ́fẹ́lẹ̀ ọyẹ́ mi èyò tó yọ́kẹ́nẹ́ tó àtọ̀rẹ́ ń dà wọ́n yọ́dọ̀ mọ́ ọ̀nà àmì èyò sàmìmú mi ní kété ibùmọ́kù ti káàbìrì ti kírísítẹ̀n tẹ́lẹ̀ yíò tẹ́lẹ̀ dún ànẹ̀lẹ́ ọ̀dẹ̀dẹ̀ ayò yíwìn yà nínú kí á ẹ̀tọ́ rẹ̀ dàwọn ọjọ́ ọjọ́ kàkà yìí àmẹ́ríkà nẹ̀yà ní yòyú mẹ́ ọ̀lẹ́ ìdú máta mẹ́lẹ́gẹ́sọ yẹ́ gbìtì gẹ́mẹ́ ó yẹ́ gbìtì nìgẹ́dẹ́ ó yẹ́ ka náà ní yòyú rẹ̀ tó ní ẹ̀wọ̀n yẹ́ ẹ̀tọ́ yá ayọ̀ àná àmẹ́ àmúnẹ̀ òdọ́gìdẹ́ ẹ̀rọ̀gì ayánubí olórí jẹ́ mẹ́lẹ́gẹ́sọ yẹ́ gbìtì hún ìtì ẹ̀gbẹ́ yẹ́lẹ̀ ọjọ́ yóò mú zìlzáì ọjọ́ àná ìyẹ̀dùn

can get more escape shay'un azim ọjọ́ ẹ̀wọ̀n a ìdí o ẹ̀wọ̀n gbẹ́kọ̀gbẹ́kù àkànyà ọba ẹlò ọjọ́ àrágúdọ̀ àrátulè ọjọ́ frustration ọjọ́ lẹ́tì ọjọ́ ilẹ̀ gẹ̀ẹ́gẹ̀ ányá ńlá kùnà ẹ̀wọ̀n ọba ẹlò gẹ̀ẹ́ ányá lọ́lọ́ yẹ́lẹ̀ يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد tọ́ owó èyí tó bá ẹlògidọ́ yẹ́lẹ̀ wọn aláwọ̀ kọ́lá wọn bí tẹ́jú ilé wọn rẹ̀ yẹ́ ni yẹ́ ọmọ ọyẹ́ ilẹ̀ bàtẹ̀rọ̀ náà ẹ̀dẹ̀ yóò dọ́ yẹ́lẹ̀ تذهل كل مرضعة أما أرضعت أجيل أدن يوم تذهل أما لا يمبن يتبع yàwọ̀ ọwọ́ tíyàn ibi ògìdógbà kàyàndìdé ọyé rẹ̀ imúgbéyàn ma lẹ́wọ́ ma ń họ ọwọ́ tíyàn ọmọ وتضع كل ذات حمل كل ذات حمل كون نبلدوك دو أكر ويل وتضع يا بيوما يوم بيتان يوم بيتان umbilical cord ìtẹ́kọ̀ yóò kò dọ̀ máa ròyìn placenta placenta tẹ́ yíò wọ́n máa kìí placenta duhutani yọma bí a sánẹ̀ mẹ́ arákúdára ti lè kú lẹ́kọ̀ọ́ mọ́nú kò gbẹ́rẹ̀ yán lórí ẹun kìkọ́lù òkúdọ́mà kìkọ́lù kì placenta ṣòkòtẹ́ yé òun yí ìṣọ̀kọ̀ arábọ́mà tẹ́kì ayádá kọmà ṣòkòtà náà kókó ńháńháńhá ime màkẹ́ òdúdọ́mọ́nú ó nù bí wọ́n mẹ́ màkọ́ wọn alahali kwa yọma bí ní bí placenta náà وتضع كل ذات حمل ونبلد إديه يادما بيتاني حملها وشما كده مولا وترى الناس ẹ̀ẹ́dẹ́ júdà mú ní ọjọ́ kàákà ìsòkàrọ̀ ma yádọ̀ ma gbogbo àbúgbòkè mọ́tẹ́ ma yádọ̀ ma gbogbo gbogbogbò alùlá ọmọ gbogbo abẹ́nẹ̀kẹ̀ mọ́tẹ́ kọtẹ́lẹ̀ òmú ọtẹ́ yẹ bíẹ̀bíẹ̀ nẹ́ àmá wọ̀ máa rùn ìsọ̀kárọ̀ àmájọ ma gbogbo tẹ́ dẹ́pà mọ́nà mọ́mí mọ́tẹ́ mọ́mí ẹyọ́n mọ́mí olùdó mọ́mí diva ìbùn mọ́mí ògùlẹ̀gbọ̀tánì mọ́mí tramadol bọ́ọ̀lẹ̀ mọ́mí mangwe solution mangwe ngbo ni bo amuman mangwe swabutan eso e ma nu bo no ma ma yodo ama ngwe gbo gbo e ma nu bo no bo mu da ba te eso e ma nu bo no bo angwe imko ye imko yo ka legbe bia bia bia bia bia you miss you womu you you mu ko da ma ye su ya bo yéèlé ayé ayò ní onúgbònúgbò tí gbóòrò àmùkà mẹ́mà ilẹ̀ dá wọ́n tí a mọ́ mọ́ yídọ̀ jajaja lè ámẹ́gbò ọjọ́ kí mọ́ má gbàdọ̀ òwe òun tẹ́ ọjọ́ yẹ ọmọ púpọ̀ alẹ́ lẹ́nu mànà mẹ́sí bákidé ìgbó ìmọ̀ ìhò tàbálẹ̀ ilé gbóhùn kìjọ máa kìí adọ́dọ́ bọ̀ mẹ́ta ilẹ̀ yìí amẹ́kì a mọ́ máa bọ̀ ọ̀rá ìwánì àwọn igbó imọ́dọ̀ oéje dà ẹdọ́kọ́dọ́ bọ̀ mẹ́lẹ̀ nẹ́dà yìí gbẹ́gbọ́lá sátà yìí àwọn igbó fáwọn máa mọ́ òkú ẹ̀bí ẹ̀bí ẹ̀ná

ma nado akpulu ma lusia ovadozi ma kisa neti kpuluka kpuluka kpuluka kpuluka ukpayo kitukwe ma na gba ukpayo ojo melu efa ama ogugide mu ojo kete mu west ojo kete ẹ̀wọ̀n dàbí àmà ọlẹ́mọ ọjọ́ múnẹ̀ òparí wíkì ìkà ìmúgbó dàmà ọjọ́ kéèté mú kó yóò gbàkó àmọ́ máa ní mmemme hard drop hard drop

ukọlọ na emeta ma kete ma ne kete iti ya ne ke ma ma ka ka gidẹ gi arule mili ọwọwọ igbo ki mi dukọ iye wo iye wo tona mẹ mo ike mọ ukpayo kẹ ne ke yuzu ọjọ mẹ yọ rẹ ni keete ukpayo àwọn rẹ mu bọ ani wọn àmà mmụọ na mmụọ ọ̀nà ọmọ ọ̀tọ́ náà

àmúgbómọ́dọ̀gbọ̀ méjì dẹ̀ẹ́dọ́gbọ́mọ́dọ̀gbọ̀ mẹ́tẹ̀ wádọ́mọ̀ sí igbó kété náà mọ́ òwò páyúpáyúkù dọ̀ jẹ́ àmà lójọ́ owó àmà nọ́dọ̀ àmà ní sẹ́mẹ́ǹtì àmà tukọ́lọ̀ páyú mẹ́mà mi hard hard yìí

abe keji ya amumayewa amumewa maangma ọjọ́ ẹjọ́ ma ma kútù yóò ní mana mẹ̀sí bá kàmẹ́ ọládùkẹrẹ bó nẹ̀dẹ́ gàkànyàkì dúkwà náà yóò na kàyàyà kan wà wọ́tẹ́rọ náà sùkẹ́rọ ẹ̀ẹ́rẹ́ mọ́nà majádọ̀ ma gogo dáàmà àmì islamic psychologist mẹ́rin àmẹ́ òkè yẹ́wọ̀n nẹ̀nẹ́kẹ́ dọ̀ ma gogo masórí àmẹ́ ọ̀dábà mẹ́ amẹ́kì yóò nà ní kéde ọmọ gbogbo ìyọ́ ọ̀tẹ́ ẹni ẹdún jẹ mẹ́hùn kémẹ̀ ẹ̀kẹ́ yìí olùbọ́nà ẹjọ́ tàbálẹ̀ bá ìyájọ́ ònà dọmọ gbogbo tọ́dábálẹ̀ ogun chlorarifamine d5 volley 5 ẹ́ lexotan ẹ́ pyritone diazepam àmọ́ ògbégidẹ́ ìdú ìṣòwò yóò nà lóyún ohun àmúyàmú ya dúrọ́bù ma ń nìyàn ṣọ́pọ̀ ọmọ àkórà lọ àmì olúkété àtàmàtì fẹ̀nẹ̀bábìtòn àbẹ̀kọ́ benelin mike coughlin amógo ewu kọ́ onúgbònúgbò yìí ẹ̀yìn 10 mg mọ́ kẹ́gbọ́n yàrá ìjọba àmọ́ nìgbà ìmáàdì mú dágbé

amọ́ra bí ata yóò mú ìyá náà yóò nẹ̀kẹ́ wákà yóò mú yé kẹ̀rí ikọ̀ ẹ̀ wákà pàkó jákàdé tọ́ akóni ilẹ̀ kàmdà bí i kàràtọ́ ayín àmẹ́ omi ìbí lẹ́gẹ̀ irọ́ ya anìkẹ́ o matrix dábàá kọjọ́ tọ́wọ́nà wa irọ́ yíyọ yẹ́lẹ̀ máa ti kàràtọ́ kàdé yìí قل يا أيها الناس اتقوا ربكم إن زلزلة ساعة شيء عظيم زلزلة ساعة إبا أكويك إبا إنيان إليك بعدين يجو جدي جدي جدي جدي إدوما وا إبا لدوما تنوين إدوما وا ìjẹ́ mẹ́rin àgbàkà àkọ̀lá ajújú ọmọ ajújú kàkọ̀lá ya ajújú ọmọ ajújú ọjẹ́lẹ̀ kàkọ̀lá dẹjẹ́l ọjẹ́lẹ̀ akọ̀lá nùzúlù rísán àrẹ́hìsàlám rọ̀wọ́nà níbi ìsàkó yálẹ̀ níjú kàkọ̀lá iná ń kàkàmákọ̀lá wọn nígẹ̀ wọn sí alzẹ́lzẹ̀lẹ́tì alámẹ́tì sán àti àní ìsẹ̀hùrọ̀ ala sa'ati sughra an alamati sa'ati kubra ujiwe takuko anojo na anya dagome inube kekele kekele ujiwe kwa anojo ni mero dene itabijiwe e, lele lele emi na kala ajala ko mo na emi emi na kai ko to inugo kwa maka yin ko ma lile kiadu ngakukwa nojo na wa inubegi ki celestial body inabegi cheun ki so yane oyale ule ni cha hapo inabegi ki terrestrial amegi ki so yane ule ya ya hapo إذا الشمس كورت وإذا النجوم انقدرت وإذا البحار الشمس شجالي وإذا النجوم أجالي ẹ́ jìbàlù jáde àmà alámẹ́tò sáàtì yé lélẹ̀ dẹ́ mẹ́gánì kó oṣù olù ilẹ̀ ọ̀ránì oṣù ilẹ̀ ọ̀ránì àmà òwe pàtàránì wọ́n zẹ́ nùjú mú kẹ́dẹ̀rọ àmẹ́ngílẹ̀ ti bí òyálẹ̀ dẹ́ ìnàmà alámẹ́tò sáàtì àbẹ́ àmì zẹ́lẹ̀zẹ̀lẹ̀ tó àzìrìzáì azilizali lɛ inugbo kì ahapu no ya ni ɛyɛ dabugbo mɛ tata wata kì lɛ ipa kpɔkì kì apu ee lɛ ilẹ kì anya hapu ni ŋɔyɔ yɛ ni idazulu zilati arudu zilizala ha. idazulu zilati arudu zilizala ha wa akurɔjati arudu akɔla ha wa kɔla insaanu maala ha. يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره الله يعني إذا زلزلت الأرض شو ما فانك دينيجو زلزالا أميرياني أميريو كومبليت أني أمي مفسرون من ملائكة جبريل أو يجون تغنوغا نعني كدي إلي يعني تبرت يعني يقول يا ميجو يو ميجو كدي كدي كدي كدي كدي وأخرجت الأرض أثقالها أما وجدت بجانب كرته وقال الإنسان ما لها ona ya kokole na uwu kide yudo mala ya ude pane ndaka na to go ngini de e ma happen de ami meteorologist ma di news won no ali ma forecast ngi no en earthquake ola ya de gbogbo to ti tala sura al zilzal iya ma alamatul kubra ide anaye miejo umiejo anaye emiejo yana gidai ona ti anya hapu ni ide dabal ki athar wa kuwa abi hurairah radiyallahu anhu yani lamma faraga الله من خلق السماوات والأرض أبجوه نجالي تكي بجي mọ́yọ́ náà nẹ̀ kọjọ́ tíkì ọ̀dọ́dẹ́ máa tíkì òpó yìí kàlọ́kọ̀ sóòrọ́ ọjọ́ ọ̀nà ìgbà ilẹ̀ kogó kàtí ìgbàlẹ́kọjọ́ sọ̀nà wíbà fún àkọ́hù ìsọ̀rọ̀fíìlá táàkì mọ́ dúnmí màlẹ̀gbé mọ́dúdú fi ìsọ̀rọ̀fíìl ìsọ̀rọ̀fíìl gidẹ́ kọjọ́ dìgbà gidẹ́ náwọ́ kìdún ọjọ́ ìmúdù kàdálù دابنا دي أن يفاف ينابا شافص ببصره إلى العرش تاجي أميجون كرة العرش كيسو ينتظر متى يعمر يعني تيكي جبا ما دوداتي في باكو فاكو كيافا أبي أولي والله أعلم أبي سامي جاهلي

أبي هريرة يعني يا رسول الله ومنصور قال قال قرن أنت أصور ليتا يعني ما أصور ليت يعني القرن أمام نوتي با عظيم يليل ينفق فيه ثلاث نفخات يعني أبوي بويو أو بويو مبامتا أو لك يعني بويو yanya ni impact o ya mo ne yo ya ne ile me ni ti me gboyan yan e ba wo yan ro ngba meta le al ula ye yododo nafkhat al faza wa thaniyatu nafkhat al sa'ati wa thalithatu nafkhat al qiyam li rabb al alamin awe ga yan blow yan kide yododo ise ki je owo ịhụa mụ na anya dọwu ịhụa mụ na anya dọwu àìlò anya chamụ na ọla karabudorapili anya wa kẹrẹbẹmụ na jẹmụwa e bụ ihe yi òdòdó lẹ ekede riwaya adịsị kìchakọla wee ihe baba ìṣàlẹ́yìn di eyi òdòdó gẹ̀dẹ̀ wa nù yékèèjì kàmú na fúnmáyé kàmú na adáyé ilé na mẹ́rin wọ́n yẹ bukari kò mútìlìm já kọ̀rọ̀ lọ́la wọn jí ni yé yóò dúdú gidẹ́ má já dúró yí ilé mi tó dé lẹ́jẹ̀ ọjọ́ na ìṣe ni. ilẹ̀ mi kàmú na yé ilẹ̀ mi dá màgánà láì kó màá jẹ ilẹ̀ yá lẹ̀ mi kó ọjọ́ la yá ọkùnrin mú àwọn bú yí ìbàlẹ̀ yìí ẹ̀hún anẹ̀gidẹ́ yá méjò dáadáa dáadáa dáadáa. ungan kaya kakjil budianya hapuni شيء عظيم زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهب كل مرضعة أما أرضات أما أرضات وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد ẹ̀rùn kì áyá ní alẹ́ wọn ti gbàgẹ́dẹ́ ma yá bá fún yóò yìí ìyàwó búyú lẹ́yìn ìtòkùsọ̀ léyìn olóògbé débi sọ́rọ̀ tó zúmọ̀ rẹ̀ wọn ló fẹ́ kà fi súrí fàfàzí amẹ́fi samáwáti wọn mẹ́fi ọrùdí fọ́sá ìkà ókè eléjẹ̀ náà fàá ti sọ́ àkìrẹ́ ìgbà ẹ̀bú àwọn ẹ̀bú ìgbà ẹ̀yẹ kẹta tọ́ mẹ́ni àwòyé yóò dúdú lẹ́kùn máa bú yí ìgbàlẹ̀ ọyé ilẹ̀ ohun àmúnà dáragudo ara tó lè yí ọyé ilẹ̀ nàkìjọ ọ̀rẹ́ gbogbo èèyàn ọ̀rẹ́ wọn ẹnà mẹ́lẹ̀ oní àgbà kọ́kọ́ wọn ajọ́ kẹ yóò jẹ pírúgì máa jẹun kó dúdú yí ní ìmúgbẹ̀yàn ọkọ̀ wọn arúlẹ̀ aragudo ara tó lè kí adọ́gbà wọn aragudo ara tó lè lẹ́yà wọn ṣàwògídẹ́ yìí yí ìgbà mamyane yo kana mi yo gidi gidi gidi gidi ke hamone do magane ko itenana ya ko kala lugo eh ola de la ka ko kwano yo na niji amale ni bo mejo kwano yo na iya mno kwano yo na ya ni de majitawe ni mo le bo do dodu mm. kwano yo na iye yamno ma da ya mo kwano yo na ẹnà àdéhù ẹnà ọ alọ́jọ́ na yà àdéhù nǹkan ọ na ẹ̀dẹ̀ òkú tó a máa lè ní bí mọ̀mọ́dà ti tẹ́ wí lè wí mẹ́rin ẹnẹ dúkì kúkú ewu ẹnẹ dúkì kúkú ọma yàkọ̀ nǹkan ọma ògbé kì ti tẹ́ wí lè wí a na ima mie ọ wọ́n ti israfil kí a bá fún yí gbà àwọ̀ ilẹ̀ kí kí a yé náà owó ilẹ̀ ní ihò lẹ́ takara ìyàtọ́gbà fasara ayagidai by asari egi ọ̀nà egidai fasara yẹ ẹgbà وتيجي وائب أثر إيه الحسن يعني بلغني كل كوابني الحسن البصري هكذا بلغني أوتي صحابي جن أوتي تابي يجود دكون نجلي وجانا يمن وجانا سوريا الحسن البصري وهاتلو كده يعني بلغني أن رسول الله صلى الله عليه وسلم olùkawà bá mi kàkíní àníbi sallallahu alayhi wa sallama lẹ́mà kọfàlà mẹ́ngọ̀ zuwẹ́tì ọ̀sọ̀ ẹgbàkà níbi kókó wé màdúdó ogun kókó ọ̀sọ̀rà wọ́n máa hó àfàbò àníbi fámi sàábé wọn àmàpẹ́rẹ̀ báadà ṣáàrẹ̀ fọlẹ̀ mẹ́dínà òbí màṣíní máa wà kí mẹ́dínà àmẹ́rọ̀dẹ̀ ohun àníbi ara يعني يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم ọjọ́ ànẹ̀kìdẹ́ èmì ọjọ́ kọjá yámi àmì èmì ìjò ọjọ́ lẹ́tọ̀ọ́jọ́ ka ọjọ́ ọba ìlò yóò gbọ́pọ̀ gbọ́pọ̀ mìtí ọjọ́ ilẹ̀ yóò ma ọjọ́ ka mìtí tẹ̀rọ na ha ẹ̀yà dẹjúdẹ́ tẹ̀gbàlùkúlù mọ́rọ̀dẹ̀ àtìn وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد ẹgbẹ̀ ayé hàn fún ọjọ́ lẹ́rẹ̀ abá níbi ayagidẹ́ ìjẹ́ àmì tàbí òjò fíó ma jọ fíó ẹnẹ dúdú ìpọ́ olúgbùdà wà ní ìdójú náà kà ní ọgbẹ́ yẹn ẹnẹ dúdú àti náà dọ̀dẹ́ ma jọ aláàtì àwọ̀ òṣèdúmọ́ màkójúrà nídìjọ́

ọjọ́ ike ngide anyị ahapụ na ihe ahatadaru na ayuyo minzaku ọjọ́ ma kàlẹ̀ àmẹ́mọ́ ọjọ́ yẹ àmì sàábẹ̀ wọn tí máa nínú ilẹ̀ wa ọ̀rọ̀ tó lóhù àlọ̀ mẹ́rin gẹ̀ẹ́sì ọjọ́ kò ń jẹun àmọ̀mọ́ ìṣọ́yọ́ yóò máa tẹ̀lẹ̀ yóò máa tẹ̀rọ náà tẹ̀sọ̀kọ́rọ̀ yóò máa tẹ̀lẹ̀ كل مرضعة أما أرضعت وتدعو كل ذات حول حملها oyele oyo ko ni je won ma ni ke mai a ni ke mo je lenu nga ni bi he ni nga ni bi sallallahu alaihi wasallam ye ni oyele so yo yoma yuqalu li adama ثبت في رواية أبي سعيد الخدري ين وجلت وجوك يا كما نبي آدم كو اخرج بعث النار قال فيقول وما بعث النار فيقول من كل ألف تسعة مئة وتسعة وتسعين فعند ذلك يصيب الكبير وتضول الحامل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد نيني وجيل سجوك جوانيا كما نبي آدم أما نجوك بيت جوزيو يعني بعدين آدم عليها takojo kan ikruj ba'ta nari oya mbe ma ما ma mamda ba mauna

تسع مئات نين هندرد تاوزن وتسعة وتسعين and ninety nine 999,000 out of any thousand do Amu ma ọ̀nà dọ̀bù ejú kété àmọ́ alóta lè 9,999 do out of 1,000 Shamu ma fẹ̀yìn dẹ̀dẹ̀ níkà mẹ́ni ẹgbàlẹ́ kọjú ayá dọ̀dà lẹ́yìn ọ̀rọ̀ àníbi adama ibá ọ̀pọ̀pọ̀ mọ̀ lè dúkù ma yọ fíó ma gbá kọjú àtọ́dọ̀ yí ma imúdọ̀gẹ́ ní ọjọ́ kàrá níbi adama ọ̀là ìmọ̀ náà gbọ́ kéè ewẹ̀ dọ́wú kí wá kẹrẹ bá pé yúgi ajádò lóbólòbò ìsìnbù sagir ọmọ kékeré bí ara rẹ̀ ló yíò kódò oyún ló yá ìlò ẹnà dúkì já nà ha ikì ló yíò dó ọlá ọdẹ ọdọ ìlò yíò tọ́lá méjì méjì ìníyà rẹ̀ bọ́dọ́ tó tọ́lọ́ fọ́kàtẹ́ ìṣẹ̀lẹ̀ ẹ̀ka máa máa máa lẹ́mọ̀ ìlò yíò ọjọ́ ìní kọjú àdó túbò kọ̀wọ́lá Ilo ịlụ onye wu yanagbo kpogo na banagbo lai nawe ogigo na mmọdụ ọgbamjira tọ ilo onye ewu ya elupmeta ịba gijawa gbo na eletai eneduka waha elujaakọhị gba databali ka ka nyị atawa kụrog gbanwe kabali ego ilo onye ewu tenek kẹdọ̀ ọ̀tẹ̀ hìyànẹ̀ ni ọ̀làjẹ̀ bìrọ̀ wáyé kó mẹ́ẹ̀ni hmm. ọ̀là ìgbà náà gbọ́ bó dúbì yọgbẹ́ ẹ̀ àmọ̀dì gíní ẹ̀rẹ̀ rẹ̀ ló yé kódò ìkẹ́ ilẹ̀ mẹ́ọ̀nà bìlẹ̀ dúkì déhù tákì kúkò nǹkan ọ̀gbẹ́ ẹ̀dẹ̀ oyé lẹ́bà wọ́tọ̀dọ́wù alhamilu hamlaha n'oyó ewé dọ́wù pàkànyàkì wọ́gbẹ́ ẹ̀nẹ́nẹ́ ojú information ní ìmọ̀ náà gbọ́ ẹ̀rẹ̀ rẹ̀ yìí ó nùbìlẹ̀ kì ojile woteronna sa sukaro erere le amo nemo enene nemo dia kelungen ena na ko bono bele yinoma yinoma mebi en gidi en university eh etado secondary school be secondary school le e yeu manya ki wa yeki oka idi idi yetes one mbile gini adiji ss2 meji takọ ma aka mọtọlẹ dùn ma yunyin ma jẹun mọtò dákéré là mọkàkọmọkọ mẹdọ ya yàdé òun e ẹn ti kọndíṣọ̀nù nobelẹ lọ́bí mi ti mẹ́wàá mẹ́tì information gidẹ́ ẹ̀hún ẹ́ sẹ̀tẹ̀rọ̀ ha sùkára ولكن الخبر الذي تخبرها شديد ẹ̀yàn ló bẹ̀rẹ̀ bí àkẹlẹ̀ wọn ìdábí mú tọ́ láàbá ìmọ̀ òkè àkàn ìmọ̀ làdúkìá kọ́ lóhun tó dẹ̀wọ̀n làbárí kùmàdùnmí iṣẹ́wọ̀n ìṣẹ̀tọ́ parílẹ̀ tọ́gẹ́lẹ̀ mú pọnà ọjọ́ náà dẹ̀ ọ̀lẹ́

ó nà mẹ́wọ́ tètè ìwọ mílíọ̀nù ìyí ó nà 1000 àpò ìwọ mílíọ̀nù yìí ìmdó nà 10,000 ẹnà mẹ́wọ́ dọ̀mọ̀ ó nà 50,000 ó nà 50 àwò yìí bẹ́ẹ̀gì bọ̀bọ̀ dúkà mọ́mọ́ ọ̀nàgbà mẹ́ni ọ̀làkìdá mi sàábẹ́ níbi màkí ni rakú bẹ́ẹ̀kì àdákú àdákú ubeke adakwu adakwu atụtịtala taka nebi ihe ise ni wọn kọla wọn máa na ní tí mẹgbọ́la ka nebi ka ọjọ́ ya jẹ́ nnátàlá àwọn mana náà e ẹ̀kọ́lọ́ lè jẹ́ nnátàlá àwọn mana náà wọn nebi yẹn ni abushiru mẹgbẹ̀lá bá rẹ̀ dáhùn mẹwọlé yí ilé fi làbárì kí wọ́n dá gẹ̀dẹ̀ fẹ́ inna wáhídà minkum wa alfan yóò ní ẹnẹ kàgé kìpé wọmẹ́ pàí 1000 minel yẹ jújù wọ máa jújù àmì ọ̀nà mẹ́nẹ kàrí ewùmẹ́ máa kúmà kòmẹ́ alùkàkọ́ àmì yẹ jújù máa ẹnẹ kàrí ewùmẹ́ wọ́n mọ́ yẹ jújù wọ máa jújù tó nẹ 1000 máa kẹgbọ́ pé èyí mọ̀tàkì kẹgbọ́ pẹ̀lẹ́kẹ́ mẹ́rin ẹgbẹ́ kẹ́kọ́ nẹ̀mẹ́ ẹ̀wọ́ alọ́kà yìí ẹ̀yà ajújù ọmọ ajújù 10,000 nẹ̀yà nẹ̀mẹ́ ọ̀pápá mi ajújù ọmọ ajújù lẹ́yìn ọmọ níbi adamamaji mẹ̀gánà rẹ̀ àmì ajújù ọmọ ajújù ọmọdémàtí ya fífò ohun ajú ya fífò ọmọ níbi ní ohun màtí ó nẹ̀màtí so out of alụkaboghị anya aja mmanwụ n'alị amị ya juju ọma juju oji ile mata ewu mama akwụ oji wee men magana ụlọ ikwu oji ile mata ewu ịma ma akwụ oji je wee men imde wee me ame ike yọ kọmịarịa me kụmegdọma n'iyo aka me achọmanwụ na iye ta me no kuma bibia ala alaihi wa alihi wa sallama ubiki kama ki abshiru yani inni la akma'u wa wahi minna ushanihu ushanukizune an takunu rubu'a ahli aljanna kaka ma maluma mi ba abogi anya angeli ko yodo bi le gbogbo kan ngami sahabi magola ya dawo ya mameni allahu akbar alhamdulillah ngani biya jelo kamata hin do ila kitani thumma qala anibiani inni la asma'u an takunu thulutha ahli aljanna e ankojo e information ankojo odo won abajo e yeni wallahi kusenukeyune kaka meba máa mú máa lè yẹ́nà gidi pé yóò dùdú ilẹ̀ gbogbo ti tára ilẹ̀ pẹ́rú mẹ́ta ejú kàtà mẹ́rẹ́mọ̀ òun àmì ìsàn kẹ́mà kó bẹ́ẹ̀ wọn tùbí yóò dùdú rẹ̀ mẹ́ òun àmì ìsàn bẹ́ẹ̀ máa gbọ́ ẹ̀rọ ọjọ́ dàbí wọ́n tó ń rán nídi muhammadu yẹ́ ni iní ilá àfẹ́mẹ́rù àǹtẹ̀kùnù mítà àìlèjẹ́nà wọ́láàì wọ́láàì omi òtẹ̀lùkéyúnlé ìyẹn ọjọ́ dùn mú ní abájọ́ ثم قال uma nibi ngoda bidaluno omi ngoda bingokage fakabirna wa amidina innama masalakum fi nnati ujiwene e amuna boko joya to sheria take kama mwaona kweuma kamithili sha'arati albaydai fi suri alafra yadabna atinihi e e edudu ekichevu edudewu títí kíkìdọ́ lẹ wa kìṣẹ́ wọ edudu koyi kọlọ mọ ka ni owó kàkìdọ́ kọlọ wọn ọkà ke ewu mo dẹ́tí kí òun ibà ọgẹ́lẹ́ mọ̀ tíátá mẹ́ adé ìgbégi anyáta ma ọ̀nà amẹ́mẹ́ta mọ́ mi mẹ́yẹ àmọ́mọ́ ọ̀nà máa fi wa kìṣẹ́ wọ edudu ìṣe pọ̀lì mọ́dé ìṣe yànnà amekpakpo tsakado mɛ tsamɔmɔ aliana bege atsamɔmɔ na ɔgɛlɛ na mɛ aɖe dza kolo mɛ maana ozi le mɛ atsamɔmɔ aliana yi onyedze kade o ne hmm. eh, le mɛ ɛɛ asɛr lɛ de sahihi buhari ɛɛ eh, de sahihi buhari tafsir surat alhajj baabi ye jododo eh, ahadith alambiya yaa wɔn de baabi ya جامع صحيح مسلم كتاب الإيمان حديث 379 so النبي صلى الله عليه وسلم من السجد هو أبوك وأوت فونتا لأن جنك تالك الجنائبة أبيك جنائب تاوتا ناين ولدا نتنين لك شيء أمي يا أجوج وما أجوج أولو ياسر إيه رواية حديث كده كتير منه من يا نبي أبيها يا كده إبجاع أنت يا أيها الناس اتقوا ربكم إن زلزلة ساعة شيء عظيم يوم ترونها تزال كل مرضعة أما أرضعت وترى إيه؟ وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد وهي رواية حديث منه من النبي دون الذي حديث كده جاء إمي حديث كده يبغى مسحابه يا يجمع مسحابه نسمع نني أتدرون أي يوم هذا ما موجود بسوله كده هذا يوم يقول الله لآدم ojo ko joanya kama ni di adama de gum kwane ko asbata nari kwane uge ko ko jo appoint mamma mdo maona min kulli albin tis'a mi'atin wa tis'atan wa tis'ina out of 1000 duke kin 999 kuma lote una wa zalika ala almuslimin fakubbira zalika ala almuslimin iwo yinami sahabi mdo lilitu matini li mere aliwo tabale tabale oye nkuma gbɔ nga níbi ẹni náà ngbokuma dé yíyà alo èyíyà mẹkìnyọmọ fẹ dídò mẹkọlà mẹsọkọ yọkùn mẹkọkọlà yọ mẹmẹlẹ díí sẹdìdò ẹnsojú sẹdìdò sínú muhammadu sí sínú musallatanu sín sẹdìdò. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا الشديدة شنو شنو ممتا فددوا أمدوا كلك يقول لك كل مملة وقاربوا ما يدبوا متدين مملة وأبشروا ما بلا بارده فوالله وبغى فوالذي نفسي بيده وبغى قودك ريمدي وغنو ma antum fi nasi ma me compare me pa mo na bo ma ya ka mo ma na ku e ma Kom, ma me compare me de da budu go mani illa kashamati fi jambin ba'irin sede da bane ake adi baba ki dola aya kurumi o au karram karra qamatin fi zira idabatin ọwọ́ àwọn ọ̀rẹ́ ọgbẹ́nẹ̀kẹ́ àyàfúrú mi dẹ́ ewu adé bàbá dúkì dọ́ ọ̀rọ̀ ọ̀hún pétékè kà ọgọ́ kòwọ̀n adé pétékè ọ̀hún lẹ́ kọ̀kọ́kọ́ ẹ̀wọ̀n rẹ̀ ti pa wọ̀n láwọn ti pa kó ọ̀rọ̀ èdè dúdú tákì ní ewu kàkìjà dé bàbá mayùn tọ́gẹ́lẹ́ ńàmẹ́ ayáde òbé máa ń kàkúmà tí ọmọ ọ̀nà màá ní kékúmá dòdé so inda ke labarai dawo ulami cewa ko ba nabewa sallallahu alaihi wa alihi wa sallama sai alatai ya yi wa nasu ta kurabbaku ina zazzala ta sa'ati sai na zai ina mulumul qur'ani ki yau katulani da baka da rawala yau inna zalzalata sa'ati shay'un 'azim zalzalati fi kalma zilzal ta ji zilzal zilizali sana imi yule o akanya kijanga ragudu rasi la tere bamu mechanical but etymology etymological meaning or lexical meaning of zilizali sana imi yule togena lene but ole ya mamini ke onu ba gidi gidi jugidigidigidi ile alwa mala ni kola meji ojo ni ngboko ojo na ma filtum أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البعثاء والضراء وزلزلوا من يجوم دابة الجنة ebola ebola ọla kanya kekere bụbụ ike ọgba ikere kere bume ọla kanya ya kere buma ike akanya ọga kpo ugwu ka ma kazụrụ buma ije kere buma ihe atete elekete wọzuluzilu àjẹ́kẹ́lẹ̀ ìrìnlẹ̀ yí má gìdìgìdì màmí ìrìnlọ́mọ̀ yìí màmí méjò zìlìzàlẹ̀ màmí ìnà mọ́lẹ̀dẹ̀ àkànyà lómi omi tí wọ́n lálẹ́ àdínì hàtà yẹkúnù rọ̀túnù wọlé dínà máa hù mata na sọ̀rọ̀lá gbogbo ta níbi tí gbogbo ìmá nílẹ̀ tí bá níbi mẹ́rin ẹ̀bà àtẹ́kọ̀ọ́ yọ àwọ́ ìkè alá ìnà na sọ̀rọ̀lá ìkọ̀rí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 ẹ̀mí bẹ̀ẹ́ ní ilẹ̀ dù kàyé ilẹ̀ màkọ́mọ́ ẹ̀wọ́n lè tọ́gbá mẹ́ni ọ̀tẹ́rọ̀ náà sọ̀kárọ̀ wọ̀ máa hùn bí sọ̀kárọ̀ múrùdọ̀ ápìn gidẹ̀ èkìrìwáyà karatu múnẹ̀ múrùdọ̀ ápìn àmà àrùbà tọ́gánà lọ́mà kàánẹ̀ múrùdọ̀ ápìn gidẹ̀ inú gbẹ̀bọ̀ yani riwaya karatumna kiti hao ole umati mel chakore kiti taun kwe kiti hao neke murobiatun iye kinoma ade ya ungongi anoma leo wo murobia iya ti iye ade ya mama ngoko malema dito ngabajo hene magane ko magwa kwa ruwa miwedi mijeji odede onledu mahizi kurani ikira riwaya ojojo ojojikiwa murudhia bae murudhiatun ubilenge meni watero nasa sukaro elia mune kumajado magogo wama hum bisukaro an ay eh, ulum alquran madudu ki alithbatu ba'da an-nafi ma yaunuko maunda violence tablis ke kọ́bọ̀ kéèté dọ́là wọn ẹwọ́n kọ́mọ̀ ẹ̀ ànànà ẹ̀yà tí ọ̀lọ́bẹ̀lẹ̀ wọ́n ti mínìnà ọ̀lọ́bẹ̀lẹ̀ ìní kọ́bọ̀ kéèté bí àlóyè òun dàtà nánà ìyáyá yìí tí ó kì wọ́n pàmà jọmọ́ papò àbí ilẹ̀ kìí jẹ́ dábálẹ̀ mẹ́rin ń yíjú kọ́ máa kọ́ sí ẹ̀kàrà tó كم الإثبات بعد النفي والنفي بعد الإثبات إنه قال الله أكبر القرآن الكريم يعني انسلكوا إلى ظل ذي ثلاث شعب مبوجوك أكما لويك إلى ظل ذي ثلاث شعب ملو تبو ẹ̀hùn dẹ́ zillin olùbọ́ èkì náà tó mẹ́ta ṣankayalẹ́ kàádọ́mọ̀ ẹ̀ ẹ̀wọ́n gbà tẹ́tọ́ gbà yalẹ́ yóò ní lábọ̀lìlín olùbọ́ mẹ́rẹ́ àti inú fi ẹ̀rẹ́ àmọ̀dẹ̀màjádọ̀màgbogbo òun fìtí mọ́mọ́ làlẹ́rù dáwúyẹ́ ni wọ́n máa wọ́n bè tó kára ìdọ̀màgbogbo àmì àdàdà dábọ́ sórọ̀ múnàgà tó rẹ́tùl àǹfààní ẹnẹ̀ kẹ́yọ̀gbò kúta kì tàdọ̀ ẹ́kì rọ́nàmì káàkiri ike sàníbi mọ́mọ́dọ̀ nẹ wọ́n yọ kọ̀lá náà yẹ́ ni wọ́n máa rọ̀ mẹ́ta ìzì rọ̀ mẹ́ta mẹ́kòjì dánù mẹ́kòjì gbàgbọ́ وما ربيت إذ وروين إذ ربيت ẹ̀wà ẹ̀rọ yìí ayà ẹ́kà kí rọ ní àkàkẹ́ ẹ̀rọ ìjò ẹ̀rọ yìí ẹ̀gbàgẹ̀jẹ̀ yìí tí ẹ̀wọ́ jí kí àyè abẹ́sùgbògbò yìí tí ẹ̀ ní màjí nìyí abẹ́jùkù lẹ́yìn abẹ́jùkù gọ̀lá lẹ́yìn ìkúrá ní yọ́dẹ́ ohun àdúgbò kí al'isbatu bá adànàfi tó fi ìdù máa dá ẹ̀hùn ti mí nìna ọlẹ́ mẹ́rin ọkì mí ní ìdí àkíní ẹkùn àká yóò dúdú ṣùgbọ́ káàkiri mẹ́alò ṣọ̀mọ́lẹ́mà mí ní àmàtí ni yẹ́ màá yọ́ mẹ́ èyí yóò dúdú ebùmẹ̀ mọ́ in general pákó tó sọ léèlẹ̀ o màmí ní ní ọrọ̀ múnà lóyìn màmí ní àmàdé ní jẹ́ màá ìrọ̀mù ọgbẹ́ni ìkọlìkú ilẹ̀ zílẹ̀ zíṣọ́ láti ṣọ́ abẹ mẹ́sàtúgbò olùbọ́ ìkì nàtọ́ mẹ́ta máa kó olùbọ́ ẹnìkọ́lá náà pá kì àyó àṣúbìkítà nù mọ́ ẹ̀hùn màá ọdọ́ olùbọ́ mẹ́ kàkí ìṣòlòbọ́ ẹ̀ẹ́kẹ́ mọ̀yìn ìṣẹ́lò ẹ̀rẹ́kì tọ́mọ́kì wà rí òlòbọ́ àzábàdú tó jálè dọ́mọ́ yóò ìmúdà àzábàdú tó jálè taka nẹ̀ṣẹ̀ ṣúbi tẹ́jù rí òlòbọ́ ìyànwọ́n dọ́mọ́ igẹ̀ ẹ̀rẹ́kì a ní alìsbátò abi pirelede daga ya iwo gene gideki ani bi kayo go kutangi ro bajura mi kafiri ojo me go kutali babo ani bi te du kare ba mi kafiri thousand jijo ole nyeke ko mi me e do ani bi ma ma abe me ni ya no ma yi me mu ba ko na me abe ko na wo ni ke lo te yuma abo ne ke te ke te yu bo onugbu kpakpo tó ń amú na nine hundred and something nine hundred and something bìjọ ń lọ déjú ma kpakpo takadó taka ma kpa yíké mú márò ẹ̀rọ ya níbi lẹ́lò lálọ́ dẹ̀ mọ́ra pẹ̀kú dọ́ọ́tọ̀ yẹ nẹ̀dọ́mọ̀ dọ́ọ́tọ̀ yẹ ọjọ́ wọ́n má rọ̀ mẹ́ta ìdí rẹ̀ mẹ́ta ẹgbẹ́ kẹjọkù rọ kẹdó yín ló kàkó ń ẹ̀rọ ìjù ẹ̀rọ yìí á ti kọ́lọ́ dọ́mọ inú ẹnì ẹ̀rọ yìí á ti kọ́lọ́ aláhùn rọ yìí á ti kọ́lọ́ ìmìrò ayé wà lórí ìrò ayé wọ̀tẹ́rọ náà tàṣùkọ́rọ̀ ẹlẹ́mọ̀nà màjá dọ̀màgógó dáàmẹ́ ẹlẹ́bọ́kà màjá yọ́nà dọ̀màgógó ẹ̀yọ́ má dọ̀màgógó rọ́mọ̀ ẹ̀nà àkẹrẹ mẹ́ta ọmọ ẹ̀kú bókì yànú má dọ̀màgógó yìí ẹ̀hùn màjá ìtàkìyọ́ má dọ̀màgógó ọtẹ́ màmọ́kó tọ́wọ́ yóò ní ẹ̀ka àkẹrẹ mẹ́ta ọmọ ẹ̀wọ̀ má hùn bẹ́sùkọ́rọ̀ tí àzábọ̀ ojú kì í ṣàzábẹ̀ kúnẹ̀kọ́lù màmá òun ibà òun arúmú òjídà yìí màgògò yá àzábàdọ́mọ́ ìkì ọ̀tẹ́ mọ́ ẹmà jẹ́ wà máa mọ́lẹ̀ dọ́mọ́ ọ̀làgídẹ́ mìíràn ẹjúkó tó gbogbo àpọ̀wọ̀ ẹjúrú ìdẹ́mọ́ alìsbẹ́tò báadà náfẹ́yí wọ̀n náfẹ́yí báadà ìsbẹ́t ọ̀pọ̀kún lẹ́ ìdúkìá màmíjúkẹ́ bojú yóò mọ̀ oníjúkẹ́ kàkàlógún múrùdí àtùn ààyè ẹlẹ́jẹ̀bìrọ ẹyú ẹ́tọ́jú múrùdí àtùn yóò kọ̀lá ní arab báwo náà òbòkó fàáyọ̀dẹ̀ ọmọdéka mẹ́ni múrùdí àtùn fàyínà máa yọ̀rọ̀

àpẹẹrẹ ilẹ̀ ẹjẹ́ ọ̀kàtúkàtí ilẹ̀ wúdú rẹ̀ òkú ọ̀nà ọlọ́nà ọ̀nà ó nà lẹ́yìn adó wọn máa wọn ọ̀ọ́mọ̀ lẹ́tìtà dẹ́yìn wọn máa wọn màmí nìyí ìṣonúbìlà dẹ́yìn wọn máa wọn kọ́ máa lẹ́mọ́tòkù dẹ́kun wọn ní ilẹ̀ kó máa tẹ́wọ̀n ìyá tọ àkànyẹ gbọ́nà obìnrin kan ní àjò ọlọ akẹrẹbọ ẹgbẹ́ àkànyà lẹ́bà imúgbẹ́yàn ọmọ so ọjọ́ kí máa nìrẹ́ jù lọ wọn so àmẹ́hun ìdúlùgbé lẹ́ẹ̀ṣọ́ wọ̀tọ́rọ̀ náà sọ̀tọ̀kọ́rọ̀ mìnà ọ̀fì wọ́n máa wọ́n kpọmọ ohun bí sọkara tí a kò máa dín ọmọ gbogbo yóò ní kí wọn tẹ ọkọ kàmẹsà níjú inú níjọ àkàlẹ fún ìlú rẹ níbi gidi ẹgbẹ rẹ kàdé. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب ingoni ele kiwapo ni nini dahira goji sehemu dahira goji ngo niache karatu niapo karatu jiu niapo jingene kilo tumora mamu bombu dakara bomba lini bombu da boma kim amune kibuche rio mama marta mune leti nini onu biun ene ki aki detail àfi dáìrì bó ti dẹ́rì ni dé máa ń dún làṣọ ni bẹ́bù ẹ̀rẹ́ àtẹ́lẹ́ wọ̀ láwọn àlẹ́mù bọ́ọ̀bù ẹ̀kéjì máa dúgbọ́ rẹ̀ ìṣẹ̀ confam kàkẹ́ ń dú kékeré fún ọjọ́ mú gbàdùn èyí ni ilẹ̀ ẹ̀sìn àkùnlé nílé rẹ̀ so àmì káàbìrì kí a ti pọ́ńṣọ̀ bókì yá ti bọ́ǹbù gidẹ́ ọjọ́ tẹ̀ mọ́ ọjọ́ kí o má dà yẹ́ tẹ̀ so àmì mẹ́ ní google òyìnbó nù mẹ́ bill gates mm. and báàmù ọ̀pẹ́ la bókì alùlẹ̀ ọjà ní nàìjíríà níní mẹ́ click mẹ́ni àkàyàn ìjó amẹ́ríkà má pọ́ńṣọ̀ fún orí nàìjíríà ní amẹ́ríkà náà máa fẹ́ ya yóò wá kó yàgbá wọn ni a máa yóò wí mẹ́ta máa kọ́jọ́ ìyàrá tó yìí mẹ́gbọ́ ká máa pàyé masalasi ṣàdọ́ àkúgbò bí ayé ọjọ́ ìdúpá yóò máa wá mẹ́gbọ́ màmá mẹ́rin fún máa máa ní máa ya pàmò ní àpàtí pàpàpà kẹ́lẹ́kù kìí títẹ́ kékeré ó dání. ó kéré tá kékeré ìyé lómi á sí sí àpò náà ti bọ́ọ̀mù tó lóyún bàtà awó bàmá bá ìṣòyóyìn wọ́gànì. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين اللهم عليك بالماكر الإسلام والمسلمين أمي كافر الله أما جوغان يغوبا إن تككل لي تفي في في في في في تككل يواري أغوبا إما غنا وتدور كمي ما تككل يدور أغوبا إما غنا تككل يواري في عيني هاي دور ẹna produce ìbàlẹ̀ òbàlẹ̀ biligate america jẹ́gbẹ̀mọ́ ẹ̀ta náà yẹ́ nọ kọ́tù bí ilẹ̀ lè pákó òun sàfà jẹ́ yìí biligate ẹnẹ̀ gàtí ní brag mẹ́rẹ̀ náà jọ website address lẹ́wọ́n biligate ìṣòwò akọ́kọ́ máa maduli bombe gbite gbite gbite manedu destroy boma destroy bojane eh ami notana amapa boma use amapa fiti bes mami kibla man mamu ma o tok mama o yo la man ogboni dia baba le yesu mi jugu jugu jale àmà ń ti takẹ̀kẹ̀lẹ̀ ya ti dó fífífífífí yìí ẹni tó yẹ ọmọ orí takẹ̀kẹ̀lẹ̀ yìí ẹ̀ lè hmm. ẹ̀rọ àmàká gúbà ń tó bilgeti yìí jẹun kì produce dáná àṣẹlá kàtà nì mú mẹ́ òyẹun lẹ́mẹ́ni yìí yàbá mẹ́yẹn rẹ̀ náà jẹ́ fún mẹ̀yàrẹ́ na sàfàmẹ́ mẹ̀yàrẹ́ na ọ̀yọ́n dúk mẹ̀lẹ́yà ní mẹ́mí yàáyá yùzù dangote ọmọ ẹwà ọmọ ẹwà ní nàìjíríà ìmí ọgọ́kì macaroni spaghetti indomie ṣúgà omu kí a lọ ọ̀hún wá ṣe bọ́jẹ̀tì ọkọ̀ ọmọ ayọ́dún ìbìlgẹ́tì vote ma yan destroy iba ti christian sabagba dajo de tene du ena you your life you are poison yourself amola jẹun kìí tán mi bírèdì ya tẹlẹ mọ́síkápá ya ya tẹlẹ mi nọ́dùlù ya ya tẹlẹ nọ́dùlù tọ́gẹ́nẹ macaroni spaghetti indomie indomie spaghetti gidẹ màtẹjọ yìí ìṣe confam azọrọ akakanyatẹdẹwò akanyatẹdẹwò mọ ẹnìkì àtẹnumọ tó jẹ akanyalẹ ẹyìn adé ìkura nìkẹ tọjú kura nìkẹ akàfẹ òun dẹ mami fóònù mẹmẹ náà mẹ lóti gọgùl mẹkì how ten noodle food can kill still level eh, ti ham no how ten noodle food and eh, ti noodle food ame me no me ni phone dia brown oh yeah me me lote un abajo me brown how ten noodle food hmm uh -uh. how hmm the way about the way ten noodle food the way eh noodle food can kill ọ̀nà mẹ́wàá àmọ́ ọ̀nà mẹ́wàá kí noodle food gínẹ́gẹ́ pọ́ọ̀nẹ̀ ó ní palẹ̀ ṣe wọ́n ọ̀gánà danger ní macaroni spaghetti àmọ́ ọ̀dọ́lọ́dọ́lọ́ àbídẹ̀ nìkúlẹ̀ mayon indomie àmọ́ gíríkì àpọ́ọ̀nẹ̀ ọ̀gá ìbíra tó yí ọ̀gá asthma ọ̀gá arthritis ọ̀gá èkì àgbà ọgbẹ̀rẹ̀ ọ̀ọ́kà kọ́ wá bọ̀ rírí kò nà máa ní kí kọ̀lá ní àmàdọ̀ stroke kí á lè ohun tó àmúlù mẹ browse internet mẹ́gbẹ́ kó yá ìjì mẹ́bí kùránì ayẹ ọgọ́ ayẹ ọgọ́ yìí dáma àti àgbẹ̀ta mẹ́ àti dágbẹ̀ kùránì á máa gbélẹ̀ nábẹ́lẹ̀ ilé ìgẹ́ àwọn ènìyàn kùránì mẹ́wọ́n tí èyí abáhìyàn ẹlẹ́ ṣe kùránì yìí ìyẹn ìjọ máa kírètì ẹni dúró ìyẹkùn kí fọ́ọ̀mù adédọ́ rẹ̀líyọ̀nù ẹnu tó dámi jí ò dánwò ẹni ọ̀panumàjẹ́ ní ẹgbẹ̀rẹ̀ náà máa ń láì máa kírètì tẹ́ni dúkìá fún kí fún yóò ṣe ìwò máa ṣe kú kí á lọ́wọ́ ẹ̀lẹ́kó ten ways noodle food can kill ọkọ̀ wà ó kọ́tọ̀ pé ní rẹ̀ ten ways noodle food can kill mɛ browse mɛ ka mɛ tɔla mɛ olu kan internet omidu tɔmɔ yi kɛ gbɔn na ma ko je internet ɔna wɔwɔ wɔwɔ kuma ko yɔmɔ taki ɛn lɛ ki tiɛ ŋa wuwu kɛ ka mun na ja abura bɔ ma yɛ atama boki di internet ibi ti kakɔ nɛ ŋun ma la yɛ o yama yɛ yi gbɛri ji sukulu ni yi ti ji sukulu pɛpɛ ti amɔtɔ boki lɛ mɔwɛ ali yi ma mɛ mɛ yɛ yɛ yɛ ŋu bɛ ma mɛ mɛ yɛ yɛ kapani sede supageti indomie macaroni ẹ̀lẹ́gbó ọ̀gá ẹ̀rẹ̀ ìwọ̀n ní gbogbo ẹwà mi ò rí yóò kó mú nùmùnẹ̀ dúkì wá tọ́bẹ̀lẹ̀ ìdẹ́kù ìbẹ̀lẹ̀ yìí mẹ́ẹ̀dí ẹ̀kọ́ náà nẹ́kù ẹ̀kùnrin ihe ayatake na ka demo ake ne ko ka ke ju below no buje ko no you cannot just say that because we have a eh, i mean not that It has uh, NAFDAC approved. There is NAFDAC registered number on it. Ya mi NAFDAC, ya ya nyoni ka mi NAFDAC ya karabo. Ami NAFDAC ini training ma kuma yine. Sa gale training. Ubodu me do kolo, ma me do training. Ume kene ga du abe ku me ma ma ko ko le be ya do le bo. Ta cha ma yo le de. ma ne na abuda kitu matumati wakso mbo kema kaka amado ne kolo ine udo ne kolo mna mna made kolo kiso ne mama dunge ne lebo ego ken gabo ma dị madi news ami journalist ide training madoma shi yama ya godo ma ọ na ona deripa se ma ya di news ide training madoma ba so ne deri ma pa ya ne so ba ma ya di ma ọ di news no

mà ti bọ́m̀bẹ̀ mi ti bọ́m̀bẹ̀ mi ò má ka yìí bóyá pé màmá ra wọn ọjọ́ kí mọ́ àgbàdo اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء أعداء الدين اللهم زلزل الأرض حتى تبني اليهود والنصارى وكل من يحارب المسلمين في كل مكان اللهم بالذنوب كثيرا اللهم اجعلك يا مؤمن